ayé fẹ́ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà ayé sílẹ̀ iṣẹ́ wa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó jẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé. gbígbẹ́ ṣẹlẹ̀ wà lárugẹ la fi táwọn yọ jàre. QHTV láyé ẹ̀fẹ̀ máa tọ́ o láyé ẹ̀fẹ̀ máa tọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé ẹ̀fẹ̀ máa tọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ lọ. QHTV láyé ẹ̀fẹ̀ máa tọ́ o. gbígbẹ́ hello gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jẹ́ kí n máa kí n pé ẹ kú dédé àsìkò yìí ẹ rí i pé tẹ bá wo ojú ìwòran yín lórí ìkànnì yín ìkànnì wa ìkànnì YouTube wa ìkànnì QHTV Accra lórí YouTube ibẹ̀ náà lẹ́wà tí a ti ń kàn sí yín ọ̀rọ̀ tá a gbé wá náà ó ṣe nǹkan tó pọ̀ jù mo fẹ́ ká ṣàlàyé nǹkan kan ká discuss àwọn nǹkan kan nípa àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lásìkò ìgbà tí àwọn Yorùbá nation tí wọ́n dìde tí wọ́n lọ sí ààfin eh, Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ọba Babátúndé Ògúnwùsì àtẹ̀mí àti àlejò mi tí àjọmọ̀ mọ́rọ̀ náà wà fún yín eh, ẹ̀ka àwọ̀ ètò ẹ kàlẹ́ wà lájì. ẹ ti mọ̀ pé tá a bá ti ẹ bá ti rálejò àwa ti QH radio adára wa mọ̀. bẹ́ẹ̀ ni jàre. ó yẹ ká fojú inú wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà táwọn Yorùbá Nation agitators tí wọ́n lọ sílùú Ilé-Ifẹ̀ wọ́n ní kábíyèsí ò yọjú sí wọn pé àwọn olóyè ni ni wọ́n jáde tí wọ́n yọjú sí wọn ọ̀pọ̀lọpọ̀ wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ oríṣiríṣi pé a. Mm nǹkan tí ọ̀ní ò fífẹ́ sí ọmọ dáa kí ló dé tí wọ́n fi lè lọ síbẹ̀ yẹn tí ọ̀ní fi wá di pé kò wá yọjú sí wọn ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ ni kò yẹ kó ọ̀ní ṣe bẹ́ẹ̀ ojú wo lẹ fi wò ó ẹja kó bẹ̀rẹ̀ láti bẹ̀ẹ̀. ẹ kalẹ̀ olóòtú hmm, lákòókò jẹ́ kí n máa kí gbogbo àwọn tí wọ́n bá ń gbọ́ wa tí wọ́n ń wò wá pé. kẹ́ẹ̀sì dákọ yín fún ti ń gbọ́ wa náà kán lè mọ̀ pé. ojú ọ̀ní fọ́ etí wa kò ní. <laughs> Abímbọ́lá ọmọlágbájú lórúkọ tèmi. ok tí gbogbo yẹn mọ̀ sí ayé bọ̀bọ̀ ayé bọ̀bọ̀ ayé kan global kan ayé kan global kan ayé gbẹgbẹ <laughs> lákọ̀ọ́kọ́ nǹkan tèmi rí nínú ọ̀rọ̀ yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ló jẹ́ pé wọ́n máa ń ṣì wá lọ́nà wọ́n máa ń mislead wa. ok. ẹ jẹ́ n fi iléeṣẹ́ ẹ̀ ṣe àpẹẹrẹ. ok. ǹjẹ́ èèyàn lè dédé wá kó kẹlẹ̀kùn gbọ̀ngàn pé òun fẹ́ wọlé òun fẹ́ rí yín iléeṣẹ́ níbí kì í ṣe inú ilé. Hmm. wọ́n gbọ́dọ̀ follow protocol kéèyàn tó lè wá sí radio station pé òun fẹ́ wá rí ọ̀gá ilé iṣẹ́ pé ó gbọ́dọ̀ ní nǹkan tá a ti jọ sọ. ó ní tẹ́ ti jọ sọ. ó fọ́lọ́ àwọn ẹ̀yà tí ọ̀gá iléeṣẹ́ gan bá ti jọ sọ̀rọ̀. ok. ó gbọ́dọ̀ fọ́lọ́ protocol kó tó wọlé. ẹ wọ́n wá sọ wọ́n nígbà tí ẹ dé Ifẹ̀ wọ́n ní bó ṣe dẹnu géètì ni wọ́n bá sọ fáwọn èèyàn pé ẹjọ́ ẹ bá wa pé kábíyèsí jáde. mo mọ̀ pé kì í ṣe pé mò ń gbè lẹ́yìn kábíyèsí ọba wa Adéyẹyè Ògúnwùsì ọ̀yàyà sí mm, ilé Ifẹ̀ mm. ṣùgbọ́n ní gbogbo àṣemọ̀ pé olórí adé ni ọba gbogbo Yorùbá ni mm. bó tiẹ̀ jẹ́ pé ẹ̀yin Odùduwà ẹ̀ ń jà fúnfẹ́ ọmọ ènìyàn ń jà fúnfẹ́ Yorùbá ṣùgbọ́n ó yẹ ká mọ̀ ṣe àwọn nǹkan níwọ̀ntúnwọ̀nsì kì í ṣe pé kákàndédé jí ká kó gìrì lọ sí ààfin ọba pé àìfẹ́ rọba. ok. ṣùgbọ́n ní bí a ṣe ń wo nǹkan tó ṣẹlẹ̀ yìí èmi ò rò bóyá wọ́n ti ní àtẹ̀jíṣẹ́ tí wọ́n tán ń pè ní lẹ́tà tó ti ránṣẹ́ tẹ́lẹ̀ pé à ń bọ̀ wá rí ọba níjọ́ báyìí báyìí báyìí. ok ok ìyẹn ni pé tó bá jẹ́ pé nǹkan tí àsopọ̀ ti wà láàrin àwọn àti wọn tó ti fi lẹ́tà ránṣẹ́ sóhun kábíyèsí o láàrin pa ọba o àti àwọn ìpè àfẹwà rọba wọn àtijọ́ ní àjọsọ ẹni fi tèmi ṣàpèwé torí àgọ́ta alájọmọ̀fẹ̀ gan ijọ́ kan la dé ààfin hmm. àkọ́kọ́ dé ọ́fíìsì tó wà níwájú géètì a ní láti fill form bíi mẹ́ta okay after ta form gan tán wọ́n ṣe fún wa lọ́jọ́ ta tún lè rọba ni pé a lè rí ọba lónìí pé àwọn kan ti wà ní orí protocol rẹ̀ ní láti rí ọba. so bóyá àwọn tán lọ pẹ̀lú pẹ̀lú pé ti ẹ̀jọ́ máa ń fẹ́ nípa àtújọ́ máa ń fẹ́ so àwọn tán lọ tẹ́lẹ̀ fẹ́ rọba ẹ̀ẹ̀kan lè kù dìdí pé ẹ fẹ́ lọ rọba. Hmm. torí tẹ́lẹ̀ omi bá gbọ́ ní sọ́n pé ọba fẹ́ kò sọpọ́ọ̀tì yorùbá Odùduwà nation. ẹ ibi tí mo tiẹ̀ sọ ibi tí mo ń lọ náà nìyẹn hmm. mo rí àwọn èèyàn kan gan tó jẹ́ pé wọ́n tiẹ̀ ti ń kọ́ ni pé à Ọọ̀ni ò fífẹ́ fẹ́ dá wàhálà lẹ́ o <laughs> kí ló dé tí Ọọ̀ni ò fífẹ́ ṣe wá jẹ́ pé àwọn ọmọ rẹ̀ wá kí kò tiẹ̀ <laughs> yọjú sí wọn. torí ẹ jẹ́ mọ̀ ṣé ẹ mọ̀ pé njọ́ta láyé ti dáyé oríṣiríṣi ọ̀nà méjì nìkan mọ́ ń gbà ṣẹlẹ̀ bí e bá fojú wò báyìí bí ó fojú wò àwọn kan ní ọ ní òfìfẹ́ o wọ́n ní bí ó ṣe jáde sí wọn àwọn kan ní nǹkan tó dáa ni. bẹ́ẹ̀ làwọn ọmọ yorùbá kan wá ní pé ẹ má sọ̀rọ̀ yẹn má ọ̀rọ̀ burúkú lẹ̀ ń sọ báwo lẹ ṣe máa sọ fún wa pé nǹkan tó dáa ni pé kí ọ̀ọ́ni mọ̀ yọjú sí wa àwa tá a lọ bá ẹnìyẹn náà wàá ta kò wọ́n bí irú tẹ́ ẹ sọ ó ní ìjẹ́kẹ́ tó wá ṣé ẹ ti ta ọ̀ọ́ni lólobó tẹ́lẹ̀ pẹ̀ ń bọ̀ ṣáwọn náà fún yín déètì èní hmm, hmm, hmm. ẹnì kejì yẹn ló wá ń ṣàlàyé pé àwọn ti believe pé anytime tán bá dé àfin kí kábíyèsí sílígéètì fáwọn ni mo fi àrò pé ah irú ẹ̀yin tí ẹjọ́ mọ̀ fẹ́ ìfẹ́ wò dáyé ọ yẹ ká ẹ lè ti mọ bí gbogbo ẹ ṣe ń lọ pé. alátìkè tí ẹ ṣe ọ̀rọ̀ ọmọ fẹ̀ nìkan a lè dé ọ̀dọ̀ bàwò kákẹ́lẹ̀ kan pé a fẹ́ rọ́bà wò nísìn. Hmm. wọ́n ní pé ṣá follow protocol pé ṣé ọba mọ̀ pé à ń bọ̀. ok. nǹkan tí wọ́n á wá nìyẹn kó jọba tó kéré gan nílùú kékeré gan kó jẹ́ baálẹ̀ wọ́n ní protocol. kí wọ́n fẹ́ fàjáde ah. bẹ̀ ni pé ní tẹ̀mí pé eh, campaign ni pé bẹ̀rẹ̀ ok fún election presidential election. ok ǹjẹ́ ṣó tọ̀nà pé kí aládé kó máa gbàlejò àwọn Odùduwà wọ́n máa táàgì irú ọba yẹn pé ó ní plan láti go against ìbò tó ń bọ̀ ní next year election ni. ok ṣé ah. nǹkan tẹ́yìn sọ ni pé. tẹ́mi bá tún gbégbá ọ̀nà bẹ̀ yẹn. pé ọ̀nà mi lẹ́yìn tó fẹ́ gbégbá. tẹ́mi tó fẹ́ gbégbá yẹn. ni pé ah, bọ́ba ò ṣe yọjú gan ọba gan lè ní pọ́ìntì pé ọmọ yìí ṣé ti bá yọjú sí wọn sólóṣèlú ò ní máa rò pé àbí mo fẹ́ mi fẹ́ ẹdún náà. kì í ṣe olóṣèlú nìkan ọ̀ka ẹ̀ olóòtú àwọn ìjọba gan tó wà lórí oyè. ok. wọ́n lérò bóyá pé àwọn tó wá ń kí ọba yìí tí ọba bá gbà wọ́n láàyè ó lè ṣe ìjàmbá gan fáwọn tó ń pera wọn ní Odùduwà yìí Odùduwà nation yìí torí wọ́n àwọn pé wọ́n lè fẹ́ dí àwọn lọ́wọ́ fún tí campaign bá fẹ́ bẹ̀rẹ̀ àdèmọ́ pé àwọn APC ló wà lórí ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí so mm. èmi tó lọ́nà mẹ́kẹ́ bí ọba gòtú ṣe ojú sí wọn ó tún fi ṣe àǹfààní fáwọn gan ni ẹ wá jẹ́ àwòkí nìkan ní tilẹ̀ ń tọ́lọ́hún mo fẹ́ ká ká ká round up ọ̀rọ̀ ti kábíyèsí ká kú òun bẹ́ẹ̀ ká lè bọ̀ sórí nǹkan mi. ṣé bí ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣe ń sọ̀kò ọ̀rọ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ agitators àwọn tó lọ àgàgà àwọn tó lọ sífẹ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ náà fi ránṣẹ́ pé tí ò ní òfìfẹ́ ṣe ò dá ṣé a lè sọ pé lẹ́yìn ìgbà tí wọ́n kù láàfin ṣé ó ní ọ̀nà míì tí ò ní fi lè fi mẹ́sẹ̀gì ránṣẹ́ pé èèyàn ọmọ yẹn mọ́ bínú pé bí n bá ti rí yín lánàá o àbí nǹkan báyìí ló fà á o ṣé yẹn tún ṣó nídìí àbí báwo eh, àbí kílẹ̀ rẹ̀ pé gbèsè òun lọ yẹ kí kábíyèsí ó ṣe lẹ́yìn yẹn. ẹ ṣeun olóòtú ẹ ṣeun aláàjì mo mọ̀ pé gẹ́gẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí tá a bá fọ́lọ̀ péjọ Ọ̀ọ̀ni of èmi mọ̀ra rẹ̀ dájú pé personal assistance Ọ̀ọ̀ni of Ifẹ̀ yóò ti fi hmm. lẹ́tà jáde síta. tó jẹ mọ́ irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ mọ́ irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí torí gbogbo wa mọ̀ pé ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀ tí aráàlú ló ń ṣe ti Yorùbá ló ń ṣe pàápàá mm. jùlọ ti ọ̀dọ́ ló ń ṣe torí tí wọ́n pe Ọ̀ọ̀ni of Ifẹ̀ fún program kan ní Àbújá kó wá kó wá give lecture ń bẹ̀. ok ok eh, program ọjọ́sí ọjọ́sí tó sọ̀rọ̀ gan bẹ́ẹ̀ báyìí. tó sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ló jà fún un ah, ó ní kó ah. gbogbo àwọn tó jókòó síbi ọ̀dọ́ mélòó ló wà ń bì ta ni èjì ẹ̀ kéré ń bì kò sí even forty five years old age ẹ̀yin àgbàlagbà ẹlẹ́wà ń bì gbogbo mm. yín jókòó l'Àbújá mélòó mélòó ló lè fọwọ́ sọ̀yà kó padà sílùú wọn níbi tó ti jáde. ok pé ó ní wọn lè sunrun àsùnlẹ̀sùn ká tó bá lọ. ó ní wọn lè sunrun àsùn ó ní pé wọn lè lọlé ilé tán ti jáde ìgbà tán balẹ̀ jẹ́ tán ẹ wá fẹ́ jẹ́ káwọn ọba àwọn baálẹ̀ kán máa dojú kọ àwọn ọ̀dọ́ tí wọ́n ah. ń jẹ́ ti di ń pa. mo rántí pé fi kún kan pé ilé bàbá ọmọ ìbọn lẹ́rù láti gbọ́ kí ló ní tí ilé bàbá ti yín bà lẹ́rù. ó ń bà wọ́n lẹ́rù. ok a jẹ́ pé. Pe ìgbà tí ní ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ kábíyèsí yóò ti fi sí orí péèjì péèjì pé bí yóò bá dẹ̀ sí fi sórí péèjì ẹ̀yin tẹ̀ ń gbọ́ ẹ̀yin náà máa ṣíà program yìí kan náà lè rí i pé lẹ́yìn tán ọmọ wọn lọ tán kí kábíyèsí náà wà kankan bíi pé ẹ̀yin ọmọ yẹn mọ̀ bínú mo bísí ni àbí mi ò sí lé ni ká lè ẹ̀ jẹ́ àyírí ọ̀rọ̀ ọmọkùnrin LAUTECH o ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yìí o ọ̀tọ̀ níbi tó kọ sẹ́lòmíì apá àbòmí ni ó kọ sẹ́lò. mo ṣe jẹ́ ọ̀rọ̀ ńlá sí ọ̀dọ̀ olóòtú hmm. ọ̀rọ̀ ńlá kọ́ ló jẹ́ síbi o aláàjì. ọ̀rọ̀ ńlá kọ́. ọ̀rọ̀ kékeré ni. ah ẹ ṣá o. ẹ ṣeun aláàjì ẹẹ tá a bá wo orílẹ̀-èdè wa nàìjíríà lónìí àmọ́ àwọn tó máa ń fi ọ̀rọ̀ bára wọn sọ pé tó o bá ń kàwé o má fìwé nìkan ṣe o máa fi iṣẹ́ kíkọ́ kan mú lẹ́gbẹ̀ẹ́. bẹ́ẹ̀ni ìgbà tí mò ń kàwé mo kọ́ṣẹ́ bíríkìlà mo kọ́ṣẹ́ kíní bàbá èmi kọ́ṣẹ́ bíríkìlà mo sì kọ́ bábà hmm, pé àìmọ̀ tí gbogbo ẹ̀ bá yí wọ́ ṣùgbọ́n gbọ́dọ̀ náà dẹ̀ sọ pé iṣẹ́ tá a lọ fún náà láṣẹ all well and good ni. nígbà tí mo wo fídíò arákùnrin nígbà tí ó jáde pé ó lọ dá àwọn result padà àwọn certificate padà sí LAUTECH mo wò bí ẹni pé kí n mójú kúrò ṣùgbọ́n nígbà tí àwọn BBC Yorùbá tí wọ́n wá ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ fún ìfọ̀rọ̀wọ́rọ̀ tí mo wò ó mo rí pé ẹnì yìí ó ló ń mm. fìyà jẹ ara rẹ̀. ah ó fìyà jẹra ìkẹ́. gbogbo àwọn tó máa ń wò wá ẹni tó bá fún arákùnrin lówó tó ràn lọ́wọ́ kò ràn lọ́wọ́ o. ó bá iye rẹ̀ jẹ ni. kí ló dé tẹ́ fi fi wíwẹ̀. nítorí pé wọn jẹ́ kó mọ irú nǹkan tí ọlọ́run fún un tó gbé dání. nínú ọ̀rọ̀ tó sọ nínú BBC ó fi yé wa wípé ẹni tó ń bá ṣiṣẹ́ díẹ̀ rí tó ń rówó kójọ tó ń ralẹ̀ nígbà tí nǹkan dojúrú òun talẹ̀ òun fi ń tapọ̀ wọn èmi rò bóyá pé ẹni tó bá lọ iléèwé tó wà educated ó lè mú nǹkan ṣe ó lè ó lè develop talent láti ara ẹ pé àmú lè ṣe nǹkan báyìí mo lè ṣe nǹkan báyìí. òun náà ti wá sọ ó ní agricultural kìíní kan lòun rí pé iṣẹ́ àgbẹ̀ lòun máa ṣe. bẹ́ẹ̀ni iṣẹ́ àgbẹ̀ tó wà lòun máa ṣe kò rí nǹkan kan mú jáde lórí lórí làgbẹ̀ alájì kò rí àgbàdo kan mú jáde bẹ́ẹ̀ kò tiẹ̀ rébè kọ. ó tiẹ̀ sọ̀rọ̀ bí kò sọ̀rọ̀ kan náà pé oko kan wà tán dá pé fúlàní fi màálù jẹ kò yẹ pé oko yẹn bàjẹ́. wọ́n ní màálù gan tí wọ́n mú gan wọ́n náà fi màálù lẹ́kẹ̀ àwọn táwọn fi nílẹ̀ náà tó ti màálù. <laughs> alájì tẹ́ ẹ bá wúlò ọ̀rọ̀ arákùnrin yìí. sọ̀rọ̀ rẹ̀ pé ẹ bá fún lówó kò ràn lọ́wọ́ kí ló dé tẹ́ fi wí bẹ́ẹ̀. ẹ kò lè ṣokòwò kò lè ṣe nǹkan oko kò lè ṣe bísínẹ́sì kankan. kílẹ̀ yìí wá rò kò fẹ́ ṣe. alhaji nínú ọ̀rọ̀ téèyàn bá wo BBC interview tá a ṣe fún un. ok arákùnrin yìí ó lè dàbí ẹ̀yin náà tẹ́yìn ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ní arákùnrin yìí ah, ah. ọ̀rọ̀ tó ń sọ ó lè pe owó jáde fún alhaji. ok ok gbogbo interview tá a wò arákùnrin kò ronú sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ lórí interview. ó kàn sọ ó kàn sọ ó kàn sọ Ah. ọ̀rọ̀ tó ń bá òun lọ́kàn jẹ́ ipe láti twenty sixteen tó ń ti parí school tó ń lọ serve ní twenty seventeen. bó ṣe ń sọ ló ń pa àwọn kan lẹ́rìn. ó dẹ̀ ń pa àwọn kan lẹ́rìn mò ń wò dẹ̀ mọ́ pé òun tún ń pa àwọn kan lẹ́rìn ni kó mọ̀ ìyàlẹ́nu pé ihun tóun ṣe tóun fẹ́ lọ dá result padà sí LAUTECH gbogbo àwọn interview tí àwọn BBC ń bi òun làwọn kan máa múlò tán máa sọ di skit tán máa fi pawó. Ah, àmì ò fi ṣe fíìmù bẹ́ẹ̀ ni alhaji. ìtẹ̀ ìsọdẹ́kọ̀ ẹ kó discover rẹ̀. ẹ kó discover rẹ̀ alhaji tí ó bá dẹ̀ discover rẹ̀ àwa máa yá lọ owó tí ò ní lè san pé kó wá ibi iléeṣẹ́ rédíò sọ̀rọ̀sọ̀rọ̀ tó lè kọ lẹ́tà sí is a graduate graduate ni ó parí yunifásitì ok tó má dẹ̀ kọ̀rọ̀ wọlé nu wò wọ́n lè fún ẹ ní grace thirty minutes pé tiẹ̀ ṣe bó ṣe fẹ́ ṣe wò káti ẹ̀ wo bí yóò ṣe rí káti ẹ̀ wo bí yóò ṣe rí kó kó dẹ̀ má tirẹ̀ bá lọ. Hmm. bẹ́ẹ̀ ni alhaji. ó túmọ̀ sí pé tí arákùnrin bá ń gbọ́ àbítàn tó bá ń gbọ́ tó bá mọ̀ bá rí àfikẹ́ bá wa ṣí ẹ̀ pé òun fúnra ẹ̀ ìtẹ̀ ń sọ ni pé kò discover ara ẹ̀ ni. kò discover rẹ̀ láti olófìyà jẹrẹ alájì olódẹ fìyà jẹ ìyàwó àtọmọ. torí pé o gangan entertainer ni. tí o bá dẹ̀ ṣọ́ra ẹlẹ́dàá àwọn mọ́tò àwọn fìyà jẹ kò wá ní mọ bí fìyà ah, ti ń wá. ìyẹn ni wàá dà. ọlọ́run ti pèsè jíjẹ fún un. ó pèsè jíjẹ. o tún wá sọ débi pé o tún lọ ń béèrè owó lọ́wọ́ bàbá tó ti pé ninety years o wá sọ pé kó lọ tètè bùkún ẹ kó tọ́jú bàbá nígbà ọlọ́run tó fẹ́ bùkún ẹ kó tọ́jú ọlọ́run ti bùkún ẹ ọ̀rẹ́dì. Ah, bàbá ọlọ́run bùkún tẹ̀ ń sọ ni pé tálẹ̀ǹtì rẹ̀ tálẹ̀ǹtì ti wà lára ẹ̀. tálẹ̀ǹtì wà lára ẹ̀ ó ní o discover talent alaji alaji ṣe ẹni tó rọra ṣe yẹn. ó yé mi. tó lọ ń dá result padà tó ṣe ní BBC tó bá dájọ́ kó ṣe ní skit ọlọ́run á gbàdúrà láti bẹ̀ àwọn kan á náwó sí i. torí bí tẹ̀sán àwọn èèyàn bàjẹ́. àwọn èèyàn ah, bàjẹ́. wọ́n bá fọ̀rọ̀ yẹn ṣe skit láìpẹ́ yìí. lágbóró ọlọ́run yóò dẹ̀ bá fíìmù jáde. kódà ọ̀rọ̀ tẹ ọ̀rọ̀ tẹ sọ yìí ó bá mi iye àmọ́ pé àwọn èèyàn ẹnì kankan ò ronú lọ síbi tẹ ẹ ronú lọ o. ẹ sọ e, e, e, síwájú rẹ pé níbi tí kọjú sẹ́nìkan. ẹyẹ lọkọ sẹlómi. ẹ sọ níbẹ̀ rẹ pé ọ̀rọ̀ ńlá bó dẹni ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ o hmm. ọ̀rọ̀ kékeré ni. mo ń tún bí yẹn kọ́ làwọn kan bá ń béèrè pé ọmọkùnrin kan àwọn wọ́n ló ní kábò mú bígbà tó dákọ̀ owó búrẹ́dì ẹ mo wá níṣẹ́ mọ̀ pé n tó ka lára ni pé bí agbègbè owó tó ná ló ń béèrè pé kan fún ẹ ní kí lẹ́ni yẹn sọ lẹ́ni yẹn bá ní à nígbà tẹ́mi náà ń sọ̀rọ̀ báyìí káàtì ẹ̀wà pàwọn aláṣẹ lautech tó bá tiẹ̀ pera àwọn òjò tí lọ́dà owó rẹ̀ rè gbà ọ̀yà kàwó sópé tó di fara fara fara fara fara tọ́ka tó pé tó wá sọ fún pé gbogbo ìmọ̀ tá a ti kó sínú ọpọlọ ó yà wọ́n náà kó ọpọlọ ẹ̀ jáde báwa kọ́ ọpọlọ wa <laughs> wọ́n ní so wọ́n ní báwo ló ṣe fẹ́ defend ara rẹ̀ hmm. tó ká ti mọ̀ pé lórí ọ̀rọ̀ ti oṣù ńlá tẹ́kì oṣù ńlá tẹ́kì ti mú yẹn náà ti fi gúnbì kan ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá nation generally hmm, báwo ni ẹ ṣe rí i alájí lákọ̀ọ́kọ́ torí ilẹ̀ Yorùbá ń gbóná. Eh, àwọn tí àjọjọ rẹ lórí Facebook Yorùbá wọ́n ti rí mi lọ́ta Yorùbá Nation. wọ́n rí yín lọ́ta. Yorùbá Nation. mo ní báyìí náà máa ń sọ̀rọ̀ tó máa ń fẹ́fọ̀ Yorùbá Nation. ẹ ẹ mo máa ń sọ̀rọ̀ tó máa ń fẹ́fọ̀ Yorùbá Nation alájí ṣùgbọ́n tá a bá ní ká bẹ̀rẹ̀ Yorùbá Nation nísìn bẹ́ẹ̀ ni pé a ṣe yín àgbàdo sẹ́yìn kòkò ni. ẹ̀yìn kòkò. torí Yorùbá Nation kò lè wáyé lọ́dún yìí kò lè wáyé lọ́dún tó ń bọ̀. àwọn èèyàn dẹ̀ ń sọ kódà wọ́n tún fi ògùn ẹ̀gbárí dọ̀la pé nínú ọdún tá a wà yìí wọ́n ní Yorùbá Nation wọ́n gbà wá limu ní ha nítorí ibi tá a bá dé aláàjì a ṣe primary election a ti mọ àwọn presidential tó máa eh, jáde tó máa díje fún president ọdún tó ń bọ̀ nígbà tá a kan bá jáde àwa yorùbá tá a sọ pé a fẹ́ ṣe yorùbá nation níbi tá a ti ń plan yorùbá nation bá a fẹ́ bá a kọ̀ àwọn haúsá náà tún jókòó pé àwọn ń plan láti dìbò láti gba haúsá wọlé nígbà wo la tún fẹ́ kú lábẹ́ ìró haúsá kí ló yẹ táwa náà wà darapọ̀ pé ká yẹn ẹnìkan síbẹ̀ tí ó gbà wá kalẹ̀ nínú ìgbèkúta wa. Ah ibi tèmi kọjú sí nìyẹn o ṣùgbọ́n àwọn kan wò pé yorùbá nation náà ni o yorùbá nation náà ni òótọ́ ni gbogbo wa ló wù ká wà ní under yorùbá nation gbogbo wa ló wù ká máa jẹ́ yorùbá nation ká kúrò ní abẹ́ ẹ̀rú ṣùgbọ́n níbi tá a wà láyé òde òní. ó túbọ̀ sí pé tẹ̀ sọ ni pé ẹ̀yin fojú wò yorùbá nation yẹn kò lè tí ì bọ́ sí nísìn. kò lè bọ́ sí ní ìsìn aláàjì kò lè bọ́ sí lọ́dún tó ń bọ̀. mo tiẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn ẹnìkan promise mi kéèkan lórí ètò oúnjẹ ta lẹ́ni yẹn bá ní tí Tinubu bá fi lè wọlé gẹ́gẹ́ bí president ẹni yẹn lówó fún mi two hundred thousand mo ti ẹ̀bẹ̀ wípé ká bá mi ṣe five hundred ìgbà <laughs> ọ̀yà alẹ́ nìkan náà bá tún lówó fún mi ní one million. Ah, pé tí Tinubu bá wọlé. wọ́n ní tí wọ́n bá fi lè gbé fún Tinubu àwọn ní Yorùbá nation yẹn wọ́n ní yóò ṣèbọ̀ sí náà ni lóòótọ́ ni pé tabaníkà wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tó fa Yorùbá nation lọ́tọ̀ kò sẹ́yìn gbogbo àwọn fúlàní jí pápá yẹn kan. àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò dùn mọ́ wa nú. torí lóòótọ́ nàìjíríà ń gbóná. bẹ́ẹ̀ni a lè kú gèrè ká lọ lé pé ẹ báyìí ló fẹ́ dé sí bẹ́ẹ̀ kò ló fẹ́ dé sí. kò ṣe é lọ hmm, hmm. àmọ́ bó la ṣe àwa fẹ́ ṣe é. bẹ́ẹ̀ ni alhaji. bó la ṣe fi kílẹ̀ yín rò ọ̀nà wo lẹ́rù pa wa fẹ́ gbégbá nàìjíríà ń gbóná. ọ̀nà tá a lè gbégbá náà ni pé ká fọwọ́sowọ́pọ̀ ẹn tá bá mọ̀ pé a lè dìbò fún tí ó gbà wálẹ̀ nínú òkú ẹrú. àwọn yorùbá nation agitator wọ́n ti aláwọn ò fẹ́ kankan mọ́ wọ́n làwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ kódà wọ́n ní kọ́ lọ́n sọ̀kalẹ̀ báyìí àwọn ò fẹ́ kankan ju pé yorùbá nation náà làwọn sáfẹ́. sáwọn yorùbá agitators tó má làwọn ò fẹ́ gbọ́ kankan tẹ́lẹ̀ ní àwọn members àwọn kan mọ́ jáde kan má dìbò kan má ṣègbà kan má ṣàwọ̀ alájí lọ́jọ́ dìbò àwọn tí ó jáde ó dìbò tó bá dẹ̀ lọ́jọ́ dìbò wọ́n máa ka ìbò ah. wọ́n máa declare another president ìgbà wà ní yorùbá nation tó fẹ́ wálé àti wàá padà wà lábẹ́ ẹrú ṣùgbọ́n táwọn náà bá jáde tó bá jẹ́ pé ọmọ wa ló wù ká dìbò fún yẹn bọ́lá mẹ́ ó di dandan tó bá jẹ́ pé Peter Obi náà ni tó bá jẹ́ ẹnìkẹta Àtíkù náà ni ká dìbò ká mọ̀ pé ẹni báyìí yóò wá padà tún Nàìjíríà ṣe tó kálukú tá a fi rí ọ̀nà wa lọ bóyá Yorùbá ò bá tiẹ̀ lọ ni o Ìgbò gbanà tiẹ̀ lọ Àrẹwà náà ò bá tiẹ̀ lọ ṣùgbọ́n ní pé à ń jókòó lórí Yorùbá nation báyà làjì ní tèmi o kò tí ì lè ṣeé ṣe báyìí September làwà yà làjì ṣé december la fẹ́ gba Odùduwà ni àbí ah, tí december ti parí báyìí campaign bẹ̀rẹ̀ nu Alhaji. irọ́ campaign tiẹ̀ máa bẹ̀rẹ̀ ní ìparí oṣù táwa yìí. lágbọ̀rọ̀ lọ. torí mo ti rí ka lọ àwọn ìwé ìròyìn kan pé wọ́n ti fún gbogbo àwọn olóṣèlú láàyè pé bóyá september twenty eh, september làwà yìí. bẹ́ẹ̀ni. Ah, wọ́n dà pé ní september twenty seven. nígbà tí campaign bá bẹ̀rẹ̀ àwọn olóòfẹ́ káṣọ Odùduwà sọ́nù nínú Nàìjíríà ìpè rẹ̀ fẹ́ sọ pé eh, no going back kódà gan níbi tó le dé ǹjẹ́ mọ̀ pé Yorùbá Nation agitators wọ́n múra pọ́n fẹ́ ṣe rálì kan Nàìjíríà bóde pé rálì tó bá fẹ́ ṣe yẹn yóò fẹ́ ṣe déédé àsìkò gbà tí campaign ti bẹ̀rẹ̀ ah. tá a bá sọ pé ogun ogun ogun ti ń rùn Nàìjíríà ẹ̀rù ń bà mí hmm. kíní ọ̀hún ó tiẹ̀ ń ṣọ́ọ̀kì mi. ẹnìkan máa ń bí mi sọ wípé Odùduwà Nation ó wò òun ṣùgbọ́n kò wò ó ní ìsinmi ní kí ló dé ó ní ká lè pín kó láàrin ara wa a fi ẹ̀rín pín ó ní ogún táwọn fi ah. pín ó ní tó bá dẹ̀ ń jẹ ogun, ọlọ́mọdé ká rí ogún ó ní tó bá ti dógún ìyá ò ní mọ ọmọ mọ́ ọmọ ò ní mọ ìyá mọ́ ọkọ ò ní mọ ìyàwó mọ́. Ah. Hmm. ìbí ni wàá wò pé ọlọ́run bá òkè èyí tó bá tọ́ tó bá yẹ fún nàìjíríà ní kó bá òkè kó ṣe fún wa tó bá jẹ́ pé ká dìbò ká yan àyànfẹ́ ọlọ́run síbẹ̀ náà ni kọ́lọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ tó bá dẹ̀ jẹ́ ìfẹ́ ọlọ́run kọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún wa bọ̀ ní tèmi o Odùduwà nation yìí ká ṣe kọ́kọ́ gbé sẹ́gbẹ́ kan náà. torí bí ọ̀rọ̀ ń lọ yìí ó dàbí pé kinní náà ó fẹ́ mọ ṣọ́ọ̀kì yẹn díẹ̀ díẹ̀ mi mọ bí tá fẹ́ àti èmọ́ bá a ṣe fẹ́ lùlù ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ i pé tá a bá ní ká mú látòrí ẹ wo wọn láàárẹ̀ wá ṣe nǹkan kan jò ní ẹni ó bá sọ pé òun sọpọ́tì nǹkan tá a rẹ̀ ṣe mi mọ tẹ́ni yẹn rí ẹ ṣàgbọ́n nípa ti àwọn àṣù àgbọ̀. láti jọ́ ti strike. ìyẹn ò tẹ gbọdọ̀ alájí tẹ bá ní kẹ tẹnu bọ̀ yẹn ní ìsìn. ọjọ́ ò lọ. ọjọ́ ò ní lọ alájí bẹ́ẹ̀ bá ṣe tẹnu bọ̀ làwọn tó jẹ́ òbí wọn wọ́n mọ̀ sun ẹkún sínú. ká wá gbọ́ pé wọ́n ní president wa wọ́n náà ra mọ́tò olówó ńlá fún nìje. bẹ́ẹ̀ni. ẹ bá ń sọ sí. nígbàtí ààrẹ nígbàtí àwọn lecturers tẹ́bi ń pa wọ́n tí wọn ò sanwó oṣù fún wọn. táwọn ọmọléèwé àwọn wà ń lé. àwọn ọmọléèwé wà ń lé àwọn ọmọléèwé tó wà ń lé ẹ ti ń bọjọ́ làwọn jẹ́ àwọn lecturers tí wọ́n rówó jẹun hmm. ẹ ti ń ba ọjọ́ ọ̀la tàwọn náà jẹ́ torí pé wọ́n mọ tí wọ́n lè ṣe mọ́. wọ́n sì lè wàkíwà nígbà tẹ́bí bá panú. tẹ́bí bá panú ni ó mọ̀ lè ṣó yálò ah. ṣùgbọ́n olórí orílẹ̀-èdè wa. wọ́n dẹ̀ lọ ra mọ́tò lówó ńlá fún wọn ní nìjẹ́. fún orílẹ̀-èdè nìjẹ́ ah. nígbà tí yá sí ń jẹ àwọn àwọn lecturers wa. gbogbo iléèwé ó wà títí pàbà ṣe sọ̀rọ̀ yìí. wọ́n ti ẹ̀ interview student kó sọ pé ó ní two months ló kù kó n graduate kúrò ní school ah! ló ti wà nílé báyìí. ṣe rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn course tí èèyàn study nàìjíríà ń gbà mí course tó bá yẹ kẹ́ ẹ fi ọdún méje ṣe àmọ́ fọdún márùn ọdún mẹ́fà ṣe. ọdún márùn ọdún mẹ́fà. lọ́pọ̀lọpọ̀ mo lè rí riot strike riot strike. mínísítà kò lórílẹ̀‐èdè nàìjíríà pé káwọn lọ́rọ̀ bẹ̀rẹ̀ iléèwé níbòmí lọ́pọ̀lọpọ̀ mọ́ fi ń sá sọ. ibi ọlọ́pọ̀lọpọ̀ àwọn Nigerians tó mẹ́wàá kàwé ń bí ní Ghana bí. wọ́n sì ń san gọbọi owó. tá sì ń san gọbọi owó. ọmọ Nàìjíríà tó àtọ̀ mi tó a fi ń lọ <coughs> dọ́là náà fi ń calculate owó fún wọn. àwọn ọmọ níbi owó tí wọ́n dẹ ni ìwé kan náà wọ́n sì ń kọ́ wọn. ìwé kan yìí ni hmm, hmm. ó ń la wà bá a ṣe wà ṣebí náà rè níjọ́ tí rédíò yìí ti wà ìjà ní jẹnẹrétọ̀ tí iná bá kú bó ṣe wà bóyá ó ní fọ́ọ̀tì ni. àyùbá tí mo tẹ̀ tí ń ṣe tí iná bá dẹ̀ fi lè kú ajẹ́ pé ó bàjẹ́ ni ó bàjẹ́ ni kò ń ṣe pé wọ́n mú náà lọ <laughs> ẹ jọ tá a bá ní ká fojú inú wo gbogbo àwọn tó jẹ́ politician tán náà máa ń gbọ́ ojú wo la lè fà á fi sọrú ìwà yìí lọ ra mọ́tò olówó ńlá fún nìjì. fún nìjì kì í ṣe ẹyọkà kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin kì í ṣe ogún. àwọn òṣìṣẹ́ fásitì wọ́n dẹ̀ daṣẹ́ lẹ̀ àwọn pariwo pé bí ń pa wọn àwọn ọmọ ń sunkún pa wọn lọ sí iléèwé wọ́n làárẹ̀ wá dẹ̀ rẹ́rìn ṣe ìgbéjọba fẹ́ fẹ́ ra nǹkan fún yàn èyí ó sáré rìn torí èyí ò lè sunkún ra nǹkan fún ẹni tó fẹ́ ra nǹkan fún wọ́n dẹ̀ lọ ra mọ́tò fún odidi orílẹ̀-èdè tó lówó lọ́wọ́ tẹ́lẹ̀. àwọn tó jáde fún presidential e-, election gan tí wọ́n gba tíkẹ́ẹ̀tì tí wọ́n gba fọ́ọ̀mù owó gọbẹ́gọbẹ́ ńlá láti fi gba tíkẹ́ẹ̀tì láti fi gba fọ́ọ̀mù fún president election kò ẹ̀ dẹ̀ rówó san fún àwọn ọmọ àwọn lecturers ilé ìwé. but kí lẹ rò pé ó lè fa gbogbo orúwà tí àwọn aláṣẹ Nàìjíríà ń wò yẹn náà kí ni nǹkan tá a wá fẹ́ sọ pé ṣáà sọ pé ṣé wọ́n mọ̀ọ́mọ̀ ni àbòṣèṣì ni àbí bọ́ọ̀lù ṣe dá wọn. ìgbà mo ń fọ́lọ̀ news kan lọ́nà àwọn kan sọ wípé káwọn lecturers àwọn náà ń ṣagídí ipò ìgbà tó máa tó padà lọ resume kíjọba tó sanwó ẹ ṣe sọ ipò ìgbà àwọn náà dẹ̀ dúró lórí pé kán sanwó tán jẹ àwọn tẹ́lẹ̀ àbí wọ́n dá igba ti tẹ́lẹ̀. ká sanwó àwọn táwọn jẹ tẹ́lẹ̀ káwọn dẹ̀ wà lórí agreement pé iye bẹ́ẹ̀ làwọn fẹ́ máa gbà níjọba òfin táwọn olóhùn lé lórí. nítorí àwọn máa ń dùn èmi jù ní pé aláàjì láti ìgbà táwọn ìjọba ti wà ń bẹ́ẹ̀ wọ́n ti ń lọ ọdún kẹjọ lọ mélòó ló wà lórí ipò tó bu agbádá lẹ̀ pé òun ò ṣe mọ́. a kò sí. ipe a bá ṣe ń yan àwọn òṣìṣẹ́ jẹ kò tí ò ń lọ́rùn kò kò tiẹ̀ wá ṣe ẹjẹ̀ tó kọ́ wa bẹ́ẹ̀ wù ni pé mo resign. tá a bá sọ pé Buhari ni ò da o gbogbo àwọn tó ń jọ wà níbẹ̀ pátápátá tó ń ṣèjọba pẹ̀lú ẹ̀ president àti vice president àtàwọn senator àtàwọn àtàwọn tó wà rẹ́pù minister gbogbo wọn ni ò da Alhaji ìdí ẹ̀ ni pé tá a bá ní Buhari ò dá tí gbogbo wọn sọ pé ẹ Buhari ò mélòó nu àwọn mínísítà mélòó nu wọn àti vice president ló bu aṣọ lẹ pé òun ò ṣe mọ o tó máa ní kí ló dé torí pé Buhari ò dá a ní pé nǹkan tí president ṣe ò dá wọn àsanwó àwọn àwọn lecturers àwọn aráàlú àmọ́ pé ẹni yóò tàwọn ló ń ṣe. lóòótọ́ bí ẹ ti sọ̀rọ̀ sẹ́ẹ̀ parọ́ mo rí ẹni tó sọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn àní wọ́n ní Buhari wọ́n sọ fún jọ̀kẹ́ pé bàbá ṣé ẹ gbọ́ pé wọ́n ní wàhálà kan báyìí ṣẹlẹ̀ ni ó lóun ò gbọ́ pé bolo òun ti fẹ́ gbọ́ wọ́n ti ṣe ẹ̀ka pépà ó lóun ẹ̀ka pépà ń tòun. gbàdúrà bá ti mú fura. ó lóun <laughs> ẹ̀ka pépà ó nítorí pé gbàbí wọn máa bú òun òun ìdẹ́ lísì àtọ́ àwọn àlẹ́gbẹ̀ẹ́ yín tó sọ̀rọ̀ àǹdí yín kọ́ ẹ̀ máa dúró senators tẹ kó ra adúrú rep adúrú minister pa adúrú pas tẹ kó jọ. àwọn ah. ni bàbá ó túmọ̀ sí pé tí Buhari bá lóun ò gbọ́ nǹkan kan àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ká kọ́kọ́ bú. àní tàbí owó nàìjíríà bá ti pọ̀ jù létí buhari bàbá òsì fúlà lọ sí uk yóò lọ jókòó bẹ́ẹ̀. yóò mọ wọtẹ́lì yóò mọ wọtẹ́lì làtọ́ yóò àmọ́ tán báyìí bá tún ti lọlẹ̀ yóò tún padà dé. <laughs> Ah, tó ẹ̀yin yẹn wá ètò táyà gbọ́ ètò yín ètò wa ọ̀rọ̀ tó ń lọ òun náà ní láti kàn ní iléeṣẹ́ QHTV tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana ìjẹ nàìjíríà ṣé ó sì lè lójútùú ṣá torí kíní yẹn ti pẹ́ látàá mo délé ayé alhaji e- èmi náà ń dàgbà gbogbo ní tá à ń gbọ́ ni pé nàìjíríà o dáa <laughs> òbí kọ nígbà tí mo kéré mo bá ojú ọmọ ọdún méjì tí mo gbọ́ tí bàbá òbí kọ ni pé nàìjíríà yìí ṣì máa dùn ó dá mi lójú ah, nígbà ìgbà tó tún kọ́ ni nàìjíríà dáńgbà yẹn o wàásù náà kọ ni kò síbi tó dàbí ìlú nàìjà ok mo mi náà gbọ́ pé lẹ́nu bàrí <laughs> tó ní ẹ̀yin ìjọba ó ní ẹ bẹ̀rù Ọlọ́run ó ní jẹ́ mọ̀ pé kílẹ̀ ń wò tí one dollar tó fi di five naira. ìgbà yẹn dẹ̀ tó tí o tún nàìjíríà tún dá nàìjíríà tún dá mẹ́yọ. one to five, five. one dollar to five, five naira hmm. ọlẹ̀ ti bá yé àwọn jẹ́ kílẹ̀ ń wò hmm, hmm. ẹ dákun olórí tó bá fẹ́ kọrin ní ìsìnpá dọ́là kí láwọn akọ báyìí. àwọn tó kọrin gbà yẹn wọ́n ti rí ọ̀kan o wọ́n ti rí ọ̀kan wọ́n ti ń sọ sílẹ̀. wọ́n ní gàrí sílẹ̀ méjì ó ti gbowó lórí kíní kan gbà yẹn ẹ jọ kí la ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti mọ̀ pé olówó olóúnjẹ búrẹ́dì àtẹ̀yìn. alájà ni láyé ìgbà yẹn kì í ṣe wọ́n ní táwa náà mọ̀ ni tálíkà ló ń jẹ pọ̀nmọ́ olówó ló ń jẹ pọ̀nmọ́ nìsín. olówó ló ń jẹ pọ̀nmọ́. olówó ló ń jẹ pọ̀nmọ́ nìsín pọ̀nmọ́ ti gbówó lórí nìsín kọ́ ló ń ṣàánú wa ni. àmọ́ ṣé ayé sì lè dá padà wọ̀ ṣá. Ah! torí bí kìíní ṣe ń lọ yìí ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ dọ́là ni kẹ́nìkan wa mọ̀ ní ti pé dọ́là máa padà sí iye tó wà tẹ́lẹ̀. Ah! àwa náà ń gbàdúrà ẹ bẹ́ẹ̀ bí Ah. <laughs> ẹ̀yin ìjọba ẹ dákun kí nìkan tẹ́ fẹ́ ṣe asọsọsọ awíwíwí àní tó tiẹ̀ máa dùn mí ni pé wọ́n sì wá sí gbígbà wọn ò tiẹ̀ gbọ́n táwọn wí. èmi tẹ̀ mọ́ sọ fáwọn yẹn pé African Union meeting táwọn president wọn ṣe kí ni wọ́n ń rí ṣe kí ni wọ́n mú jáde ń bẹ̀ wọn làwọn ṣe African Youth so African uh, Summit African wọ́n sì ń lọ sí ti wódà wọ́n ń lọ sí eh, United Nations United Nations lọ ṣèpàdé gbogbo àgbáyé. kí wàá ní nǹkan tí Africa mú jà kí là ń ṣe. irọ́ ẹ̀ tí ẹ jẹ́ ká sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà fẹ́ dàbí pé kóńkó jabele òǹkálùkù tó lu ẹ̀ ṣe ẹ wo àwọn èèbó hmm. wọn ì fìlú wọn ṣeré hmm. ẹ jẹ́ fún ilé kan kọ́mọ Nàìjíríà kú Nàìjíríà sìn ó gba visa Canada tàbí Amẹ́ríkà fàpẹẹrẹ hmm. tó bá ti dé Amẹ́ríkà báyìí tó ẹgbà mi o mo fẹ́ declare asylum wọ́n lé mi láti ìlú mi ni o hmm. wọ́n sì gbà wọlé. wọ́n á lè gbà wọlé ó dọmọ ìlú wọn. ìjọba máa tọ́jú ìjọba máa tọ́jú ẹ ìjọba. Hmm. ṣé ẹnìkan ní ló káwọ́ lókè pé wá sí òun bọ̀ nàìjíríà ta ló ti fẹ́ lọ ta ló fẹ́ rò pé nàìjíríà ló wọ́n ti lọ káwọ́ kẹ́. ẹ bá káwọ́ kẹ́ nàìjíríà wọ́n tún bó okú <laughs> okú okú kò tara <laughs> ẹ gbà wọn ìjọba mọ̀rẹ̀ kan tó di pé apá ìlórí ètò ìjọba yìí ah. wọn ìjọba ni bí campaign ṣe fẹ́ bẹ̀rẹ̀ èmi wẹ̀ pé iná tá a fi sórí òrùlé sùn ni ó ń bọ̀ wá jó wa o ó ń bọ̀ wá jó wa ó ń bọ̀ wá jó gbogbo wa nítorí pé àwọn students àwọn ọmọ ilé ìwé tán ti wà nílé láti oṣù bíi díẹ̀ sẹ́yìn ẹ̀yìn òmòrùn kan ọmọ tó wà létí òṣèǹkan kan tóbi tó lọ ibi iṣẹ́ látàárọ̀ tóbi di lálẹ́ òbí òmùkan tó máa ń ṣe látàárọ̀ àmọ́ èyí tó jóbìnrin àmọ́ tó ṣe ìtọ́jọ́kùnrin àmọ́ tó ṣe. tó ń ṣe ọkùnrin mi ti lọ wọ ẹ à ń tẹ̀ka mi ti lọ torí bọ̀ kí tó yẹ kó torí bọ̀ alájí ńgbà tí tí campaign bá dé irú àwọn ọmọ báyìí làwọn àwọn olóṣèlú òtún lò ó táwọn yálò mọ kó bọn kó gbogbo ẹ̀ lé wọn lọ́wọ́ nígbà tásìkò campaign bá tó bá parí àwọn báyìí wọn wà á dìdàkudà sílùú ah! tí study ń lọ tẹ́ẹ̀tì ẹ̀ campaign tí wọ́n ní ráyè ráyè pé àwọn tí ẹ fẹ́ sílé àwọn fẹ́ ṣe tán ṣùgbọ́n àwọn hmm. youth tó wà nílé irú wọn làwọn àwọn olóṣèlú àwọn tún lò láti fi campaign láti máa fi ṣe ilé ìṣètàn kiri nígbà tó bá parí campaign àwọn ọmọ yìí wọn wà ní ìdàkudà kalẹ̀ wọn ní ah. wúlò fún ìlú mọ́ wọn ní wúlò fún orílẹ̀-èdè mọ́. tó ẹ̀yin yẹn wa a jẹ́ pé a tún yọjú sí yín gbà mí nìyẹn o eléyìí táwa ní àlejò ẹ bá ẹ bá dágbére fáwọn èèyàn ká tó pàdé gbà mí. gbogbo àwọn gbogbo etí tó ń gbọ́ wa láti ẹ̀ka tí wọ́n farabalẹ̀ lágbọ́rọ̀ lọ́hùn ẹ ò ní délé bẹjọ ẹ ní bẹlẹ gbòsì àwọn onírúurú kan lè fẹsẹ̀ jẹlẹ̀ orúkọ tèmi fìgbà kan yín padà abímbọ́lá malagbájú ni orúkọ tèmi tí gbogbo yẹn mọ̀ sí ayé bọ̀bọ̀ ayé bọ̀bọ̀ ayé gbèǹgbè tó Quadri Hamzat ló kọ mi ẹ ṣe gan èèyàn wa ó dàbọ̀. Ah, QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́. HEB láyé fẹ́ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà àyínwá sílẹ̀ iṣẹ́ wa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó jẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. tv láyé ẹ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ ó ń bẹ̀. QH tv láyé ẹ máa gbọ́ o. gbígbẹ́ ṣẹlẹ̀ wà lárugẹ láfi táwọn yọ jàre. QH tv láyé ẹ <laughs> Accra and beyond.